lawyer am review the whole matter and I know I mean where well, likely to go. So inú mi dùn gan lẹ ti dá sí. Èmi ló sọ fún mi gan. Inú mi dùn gan. I'm very happy to see you. Ẹ àtijọ́ ẹ rà Tó ọ̀nà táwọn fẹ́ gbà ṣe ti wọn. Àwọn ọ̀nà táwọn fẹ́ gbà ṣe ti wọn. Baba, ẹ sọ fún wa kí ló gbé wá sílé ẹjọ́ lónìí. Ah, mo wá pa ibo wá ṣe kíní ìpọ̀ ẹ má wọlé bàbá ẹ má. ẹ má sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. ọmọ kan ni wọn ló dóòyàn. watch the mic watch the mic. fídíò yóò sì jẹ́ ìtumọ̀ sáwa wọ́n ní ọpọ lẹ́rìn nígbà lé ó lè wọn ó tó mú ìtọ́jà rẹ̀ wá ní jẹ́wọ̀n ọ̀nà pọ̀ wọ́n ní kí la ikó bírèkì lọ́dọ̀ àwa òṣèré gbogbo nǹkan bá ní sowapọ̀ látàwọn obìnrin ẹ bá sì kíyèsí ìgbẹ́yìn ẹ̀ a máa dáa fún ọ kò sóbìnrin òṣèré tó ṣe pàtàkì lóde òdò tí ó gbé òun òfòkó kan díhùn rí nínú ẹgbẹ́ mi ò rí tó wá dogun lọ́mọ ìbáṣẹ̀ ìlọ́tọ̀ ẹ̀wú ẹ̀ pariwo ẹ̀ wọ́n á dọ́gbọ́n fún un ó dùn yàn púpọ̀ mo sì mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ò lè dáa fún wọn sọmọ ọlọ́mọdé lẹ́wọ̀n torí kíni tí ì sì ṣe pé ẹ̀jọ́ ṣe dáadáa fúnra yín rí lèmi náà fọ àwọn wá wòran ni èmi ò lẹ́jọ́ ti mòrò mo wá kọ́gbọ́n ni kí n sì kẹ́kọ̀ọ́ kí n wo òtítọ́ tí ń bẹ nàìjíríà kí n wo kí n wo òtítọ́ mi ó kù sí nàìjíríà yìí pàápàá wa òṣèré ìgbọ́rú ẹ̀rí láàrin wa pa múra wa lọ kóòtù nítorí pé ó bá mi sùn ìgbọ́rí eré ni àwàdà ni eré ni àwàdà mo sì pé yẹn mo ní ó jọ ọmọdé ni ẹnu wa lóòótọ́ ẹ lè ti lówó kéèyàn ọmọ jẹun lójúmọ́ ni bàbá not how well not how far but how well àbọ̀láṣà tá ìfẹ́ gbọ́dọ̀ má dàrú rẹ̀ sí délé òdúlé o délé òdúlé náà ò jẹ́ bá ń sọrú ẹ̀ ọ̀dà jẹ́ ń sọ tí mò ń fẹ́ mo ní yọ̀mí fábíyì tẹ́ ẹ fẹ́ mú tiẹ̀ mọ́ mo ní kò dáa alátúnṣe ni ìfisí alátúnṣe onírọ́rọ́ kan náà ni wọ́n mọ̀rọ́dà mo fi ọgbà gbogbo ẹ̀ pátápátá ó ní ẹ máa gbọ́ àbá ẹjọ́ ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ mo nínú ọkọ̀ ni mo wà ní lórí tẹ́ ń bá ń sọ ni ṣe bẹ́yìn náà bóbìnrin ẹ lè gbà kán ṣe bẹ́ẹ̀ fọmọ yín mo ní but now i'm talking to you as your father èmi ń bọ́ sọ̀rọ̀ bíi bàbá ń tẹ́mi ń fẹ́ nu ó pa fóònù tó tó. mo tẹ́ ẹ sọ ń sìn ni pé ẹ ti bá princess sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. princess kọ Ìyábọ̀ Òjó ni princess èmi rojọ́ sọ̀rọ̀ torí princess gan ò fọ́kà lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó là ń rí oríṣiríṣi rìkọ́dìmùsẹ̀ òun là ń rí princess ò fọ́kà. tó túmọ̀ sí pé Ìyábọ̀ Òjó lẹ bá sọ̀rọ̀. òun ni mo bá sọ̀rọ̀ kò lè pè mí ìbá ń sọ̀rọ̀ lórí fóònù ẹ̀dẹ̀ mo ti wá o. kí wàá ní nǹkan tí Ìyábọ̀ Òjó sọ fún yín lórí ọ̀rọ̀ yìí. àwọn ọ̀gbọ́n tí ń wí yìí nù ó ní ṣe bẹ́ẹ̀mí náà bóbìnrin ó ní kí n bọ́ ọ́lẹ̀ ń bẹ̀ ṣé mo lè gbà kán ṣerú ẹ̀fọ́ ọmọ mi sọ́mọ tiẹ̀ ló ṣe fún ó ní mọ́ bí ok ó dáa mo ní mo á pàṣẹ fún ọ gẹ́gẹ́ bí baba àti yaba àti yomi o àti jésà ẹ̀fẹ̀jọ́ yẹn ẹ lẹ̀ tọ́ba tásìkò àwọn ẹgbẹ́ wa ò rì sí lọ́ba pa fóònù àbí mo ṣe à ń gbọ́ tògùn onítọ̀ kóòtù ọlọ́pàá pẹ̀lú bó ṣe rí ipa wo ni ìṣẹ̀lẹ̀ yìí máa ní lórí ẹgbẹ́ yín. kò lè níṣẹ̀lẹ̀ tí ọ̀dà lórí wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní wọ́n kàn báyé mi ó dùn ni wọ́n ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ darapọ̀ mẹ́gbẹ́ ṣùgbọ́n ẹ̀yin nísìnyí oníròyìn ẹlẹ́gbẹ́ abẹ́rẹ́ lẹ́gbẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà a lè pé torí pé ọmọ kan ọ̀dà káwárè yọ̀bẹ tì á kọ́ lọ́gbọ́n á fi tí ọ̀hún tá à ń fẹ́ hàn ọ̀pọ̀lọpọ̀ wọn ò darapọ̀ mẹ́gbẹ́ ẹni tí ìbá ṣiṣẹ́ ọmọ ẹgbẹ́ kọ́ sáì fa òfin wa ò ní ṣùgbọ́n àmọ̀wá individual èyí náà ni ó mọ̀ pọ̀lọpọ̀ súnmọ́ ẹgbẹ́ wa. kí lẹ́yìn retí ní orí ìgbẹ́jọ́ yìí ní kòtò lónìí báyìí. mo ń retí kí wọ́n fi bàbá àjẹsà lẹ̀. ṣé mo pé wọ́n ní ọmọ kékeré wọn fi ipá irọ́ ni wọ́n wá fipá bá lò ebi náà rí fídíò ọ̀hún tó ó lè ti ṣe ń gbà tí wọn ò mọ̀ ah, ah, irọ́ o irọ́ o. bàbá kọ́rọ̀ ètò délé ẹjọ́ kí nípa tẹ̀yìn àgbààgbà ẹgbẹ́ tẹ̀ ti kó lórí ọ̀rọ̀ yìí. kí ọ̀gbọ́n tí ìlú yìí gbogbo wa ká gbọ́ gbogbo wa ká gbọ́ sẹ̀lẹ̀ ọ̀hún bí eré ni kíní ọmọ jọ láàrin wa wàláì àmọ́ fi ṣeré bẹ́ẹ̀ yín náà ti wáyé gbọ́dọ̀ pé ẹ̀dọ́ra yín ìrọ̀lẹ́ ń pa ẹ bá lé ṣé rọ́ ni ṣé wọ̀ lọ́kọ́nú wọn wọ́n rèé gbé kámẹ́rà fún ọ pé oṣù wájú ni ebi iléeṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá ẹ má sọ bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí gan wọ́n ń dóra wọn àbí chọ́ọ̀chì ni ẹ sọ no tell me. wọ láìsí pa níbẹ̀ sà. láìsí pa hmm. èyí ò mú pariwa ibẹ̀ ibà wò dáadáa ẹjọ́ tẹ́nìkan rò lẹ́ ń gbọ́ ẹ̀rí pọ́mọtọ̀ náà ń bẹ̀bẹ̀ pé dákun mọ̀ ṣe ọ́ mọ̀ bínú ẹni tí ó lò pa máa bẹ̀bẹ̀ ni ẹni tí ó lò pa ìbẹ̀bẹ̀ ó yẹ kẹ́ ẹ wo yún ọmọ là ẹ sáà rí gbogbo recordings wọn àti lágọ̀ọ́ ọlọ́pàá báwọn ọlọ́pàá náà ṣe yọ gìtì ìyá ó jẹ́ lómi ti èkú ni lágbára ọlọ́run tọrọ gbogbo ẹ tí ọyẹ wọn fìyà jẹ tí wọn bá ti fìyà jẹ yọ jẹ wọn. bàbá kí ni ọyẹ fún wa lẹ́ẹ̀kan sí bàbá. kí n ṣe kí n. báwa dárúkọ lẹ́ẹ̀kan sí. dèjì adérẹ̀mí ọlọ́fà iná lè mí jẹ. kí ni ọ̀rọ̀ yanjú yín fún àwọn òṣèré tíátà yorùbá lọ́wọ́ yìí. àní kí àwọn náà darapọ̀ kí gbogbo ọjọ́ kan ibẹ̀ ẹ̀kọ́ kò ní fẹjú tó yìí ẹgbẹ́ ni wọ́n kọ́ rìpọ́ọ̀tù ṣùgbọ́n àti ìkíní a kàn án mọ́ra wa individually pé lágbájá ìdásí mi làmẹ̀dò yìí dá sẹ́gbẹ́ ó dá sí kan ṣùgbọ́n àwọn ọmọ òde òní owó làwọn dé bá bọ́lá ńlé ni wọ́n wọn ṣe wàhálẹ̀ ní òjì ó sì jọjú fún wọn obìnrin kan máa sọ fún rúbi pé bàbá ṣe bẹ́yìn náà bóbìnrin tọ́lá sọ ọmọ yín wọ́n ṣe bẹ́ẹ̀ sì ń kọ́ ẹ̀jọ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ rí i pé dé àrí ń ọ̀pọ̀ gbólóyìn yẹn ló mú mi wá pé èèmí níjọ́ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí sọ́ọ̀kù tẹ́ bí ni. bàbá ṣùgbọ́n eh, Mr Latin tó jẹ́ ààrẹ eh, tampan ó ní bàbá Ìjẹ̀ṣà ó ní kì í ṣọmọ ẹgbẹ́ tampan ó sọ nínú fídíò tó fi sórí Instagram ẹ̀ nígbà tọ́rọ̀ ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀. kòkòrò kòró òun lọ gba wa lórí ẹgbẹ́ òun ló lè mọ iye wa kòkòrò kò lè jẹ́ èmi kó pé ní sọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ta láì yóò dìde kòró mọ̀ fọmọ ẹgbẹ́ yẹn ni. bàbá tó bá jẹ́ president of Nigeria hmm. ló fà ní wàhálà rẹ̀ ọ̀nìjọ́ kò sọmọ ẹgbẹ́ ee síbẹ̀ náà ìgbó tó ṣe lẹ́ẹ̀dì ló ṣe rẹ́sà wọ́n bá yí pàǹfààní bẹ lára ẹ̀ ò ní sọ pé ìsọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà ṣẹ̀ wá àwa ní alẹ́lẹ́rọ́ yọ́rọ́ jìnnà tó bá di ẹ̀wì ni a kì í jà sí afẹ́ni afẹ́ni ẹ wò ń jọ̀hún tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí a tà tá tèmi bá àwọn àgbà lẹ́nu ẹ̀ wọ́n yìí fún àìróbìnrin mu lọ a ní tí wọ́n fi sọ yàn sọkùnrin láyà ṣe é rí pé nira ni a ní bí yóò ṣe di sọ́ọ̀dù torí pé tó bá wà ní stéèjì ẹ̀ ní mọ̀ ń bọ̀ lọ owó bá a bá wá ní kóbìnrin kan kalẹ̀ wà ló lè ní wọ́n ń tẹ̀ náà gbọ́mọgbọ́mọ àwọn aṣẹ́wó àwọn àkó làṣẹ́wó àkó lọ́dọ̀kọ àkó lólè gbogbo obìnrin ń wá ìyá mi ń tó ọmọ wọn ó ti gíráduwéètì wo tó tún mú wá ó dùn nù èèlò là ń gbà èèlò ni wọ́n gbà lọ Ìyábọ̀ tó dépò tó dé yìí. Hmm ṣé wọn ò dórí ni gbogbo ẹ̀ la mọ̀ àmọ́ ríra wa ṣùgbọ́n kò jẹ́ tuntun lójú wa ó sì á èmi bẹ̀ ìyá ń bọ̀ bẹ̀ ń bọ̀ o igun ẹ̀ bẹ̀ ọláyà ọláyà àjàlá bẹ̀ o. kí ni yẹn ẹ má bínú o kálukú o kò gbọ́ ló jẹ́ ká wù wá náà fẹ́ wá pé ntí bá gbà o ìsàrò pé torí pé mo wá wòran kóòtù ọlọ́pàá lè bomi lẹ̀ ṣùgbọ́n tẹ́ wí ẹjọ́ tí mo dérò náà mò ń ròyìn kí n fọ́ lẹ́ran mọ́ wo bí ìdájọ́ lọ mo fẹ́ wọ́n fọmọ ńlẹ̀ lónìí omi yìí ká bẹ́ẹ̀ ni ó ní tiẹ̀ tí ọ̀dà o ọmọ tí ni èmi mọ̀ ṣùgbọ́n kò jalè kò ṣèṣekúṣe kò wùwàkiwà bí ìbáṣepọ̀ ọ̀rọ̀ ń bẹ láàrin yẹn obìnrin ò ní tẹ̀lé yẹn wọlé o àbí kí n má bẹ́ẹ̀ nìkan kan yín lọ́rọ̀ kì í sì pọ̀ yánú ilé ó ṣòro ṣòro wọ́n kàn róòpù ẹni o wọ́n plan fún un ọlọ́run ó plan fáwọn náà òjì bá ń lọ. ẹ ṣeun. olówó àbáyà bàbá sọ̀rọ̀ ẹ wá ń ṣàmì. wọ́n ah, lè dún wọ́n lè dún bàbá ọlọ́fà iná tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ tíátà yorùbá àwọn náà ni àṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán yìí bàbá náà ti wà nílé ẹjọ́ báyìí eh, gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ wọ́n ní pé gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ wọ́n ní pé ọ̀rọ̀ náà pé ó ti wà nílé ẹjọ́ báyìí pé àwọn sì wá láti wo ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ wọ́n ní yóò wo àwọn kó jẹ́ pé tó bá ṣeé ṣe kí wọ́n gba bẹ́ẹ̀lì bàbá Ìjẹ̀ṣà lónìí gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ nípa ti ọmọ tí ọ̀rọ̀ kàn nípa ti Ìyábọ̀ Òjó àti bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ tí wọ́n ní ò ṣe ọ̀rọ̀ iléeṣẹ́ BBC News Yorùbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ ọlọ́fà iná sọ pé àwọn wá sílé ẹjọ́ yìí láti wá ṣe ohun tí olóyìnbó ń pè ní sọ́pọ́ọ̀tì fún bàbá ìjẹ̀ṣà gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ tíátà yorùbá wọn ní ohun tó gbé àwọn wá nìyẹn tó bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì bbc news yorùbá ilé ẹjọ́ gíga high court ní ìlú èkó ní ìkẹjà òun náà ni a ṣe wà báyìí níbi tí a ti ń retí kí ìgbẹ́jọ́ bàbá ìjẹ̀ṣà kó tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí ìfipá bá ọmọ kékeré ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú ọ̀sẹ̀ tó kọjá ní ìgbà àkọ́kọ́ tí bàbá Ìjẹ̀ṣà tó fojú ba ilé-ẹjọ́ ìyẹn ilé-ẹjọ́ májísírèètì ní Yàbá ṣùgbọ́n adájọ́ ọ̀hún sọ pé níwọ̀n ìgbà tí wọ́n ti ní kán gbé ẹjọ́ wá sí ilé-ẹjọ́ gíga wípé òun kò ní ọ̀rọ̀ láti sọ lórí ẹ̀ mọ́ nítorí ilé-ẹjọ́ gíga ó lágbára lábẹ́ òfin ju ilé-ẹjọ́ májísírèètì lọ ìdí rèé tí a ṣì wà níbí lẹ́ni BBC News Yorùbá a ní ìkàlẹ̀ a lọ.